ètò tá à ń pe àkọlé rẹ̀ ní flọ́ọ̀tì ó jẹ́ kí àpapọ̀ ìjọ ojúṣe kan náà ó máa pè ó máa pè tàbí kọ̀wé ránṣẹ́ síra wọn lójoojúmọ́ lóòrèkóòrè fún àwọn ìpè tí kò ní ṣe pẹ̀lú ètò flot ìpè láti orílẹ̀-èdè míì wá roaming àti lórí ẹ̀rọ ayélujára ẹ ó máa ní eríṣi méjì ẹ̀bùn fún àwọn nọ́mbà tẹ́ ti sanwó rẹ̀ kalẹ̀ bíi ẹ̀bùn ìpè àti fọ̀fẹ́ ṣùgbọ́n kò sí àǹfààní yẹn fún àwọn nọ́mbà tí wọn ò sanwó ṣáájú. láti jẹ àǹfààní forfait voie prépayée grand public ẹ tẹ òǹtẹ̀ étoile cent trente trois dièse. tó bá sì jẹ́ internet prépayé move lẹ́fẹ́ ẹ tẹ òǹtẹ̀ étoile trois cent soixante quinze dièse. ọ̀nà mẹ́ta lètò yìí pín sí intra intra plus àti numitan àlàyé tàbí ìbéèrè nípa ètò entra ẹ tẹ òǹtẹ̀ ọ̀kan àlàyé tàbí ìbéèrè nípa ètò entra plus ẹ tẹ òǹtẹ̀ èjì àlàyé tàbí ìbéèrè nípa ètò numitan ẹ tẹ òǹtẹ̀ ẹ̀ta láti gbọ́ àlàyé tó kọjá ẹ tẹ òǹtẹ̀ ẹ̀sán ẹ fẹ́ padà sí ìpele àlàyé tó kọjá ẹ tẹ òǹtẹ̀